àti kúrò ní gbogbo ìpele ẹ̀kọ́ tó yẹ kó kálukú mọ̀ ni pé tó bá ti di alẹ́ àbí twenty nine tá bá ti rí oṣù àti mọ̀ páwọn ẹ̀ńbẹ́ lọ́la ni bàbá jẹ́ òrosù tán bá rí oṣù fún wa wọ́n á kéde nígbà tó yẹ pé orí tẹlifíṣàn nìkan ni ó ti rọrùn àwọn òpèrè àwa ṣe àtijọ́ kankan látọ̀dọ̀ sultan látàrí àtàkọ́dúnmú àdùnìyàwó ìyá oníkálukú ló gbé fóònù lọ́wọ́ bí wọ́n bá ṣe ń di pé sultan bá make a formal announcement bákan náà ni àwọn ìròyìn náà a máa lọ káàkiri ní mídíà so ó ti kúrò ní lẹ́bù kẹ́nìkan máa da kọ́ máa fi fóònù dẹnìkan láàmú ẹ̀dá kan sáwọn ẹ̀bẹ̀ lọ́la ẹ̀dá kan sí arósù ẹ̀gbọ́ sí arósù níbo wọ́n ti rósù. àti kúrò ní lẹ́bù yẹn. ìjọba sòdíà àwọn kan sọ wípé àwọn ti kíyèsí pé ó rọ ó súnmọ́ pé kí eclipse of the sun ó wà léyìí tí yóò kọ dínà káwọn rí oṣù rírí làwọn ọmọ ń sọ àwọn yìí mọ́jọ́lẹ̀ pé ó súnmọ́ kí eclipse of the sun tó wà ní alẹ́ òní wọ́n ti sọ lẹ́bi jọ́ mélòó kan sẹ́yìn tó bá wá já sí wípé ó bá wà ó súnmọ́ kó mọ̀ràn láti rí oṣù pẹ̀lú naked eye even microscope tó máa ń lò gan náà gan òun gan máa struggle láti rí ni táwọn ò bá fi wá rí àwọn kà ṣàbàn tí yóò pé ọgbọ̀n èmi kàn sọ ilé mi kò sí pé Saudi ní òròsù fún wa o mo kàn ṣàlàyé láti fi explain wípé rírí ìlànà bíi ní ká rí oṣù àbí látà súnmọ́ àtà tààrọ̀ wòlé ìlàlà ẹ gbọ́dọ̀ gbà wẹ̀ títí tẹ́ ẹ fi rí oṣù sallallahu alaihi wasallam so alẹ́ òní kún kálukú wa ká pp amáìdì wa ẹ jẹ́ ká make sure pé fóònù wa wà charged so that ká dẹ̀ make sure pé níwọ̀nba àní dátà díẹ̀ tá a fi lè gbọ́n tó bá ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn aláṣẹ bóyá wọ́n rọṣùn wọ́n lè mọ́ rọṣùn saudi tí wọ́n rí nàìjíríà oṣù kìí ti saudi oṣù gbogbo ayé ló lóṣù ara tí ò dẹ̀ fi rọrùn nìyẹn mo rántí ìkànnà àwọn akẹ́kọ̀ọ́ wa tó fi òtá àtijọ́ wa láàyè yìí ó wá wà ní bóyá ṣé russia ní àbọ̀ australia láwọn àsìkò yẹn wọ́n á pè pé àkú ọdún òní ní hamsas <laughs> ẹ̀yin lẹ́yìn ti sọdún àwọn sọdún because ẹ̀yin jẹ́ ẹ̀yin fẹ̀fẹ̀ sùn nísìn àwa sì ń jí lóru ẹ̀yin fẹ̀fẹ̀ ẹ̀yin fẹ̀ ẹ̀yin fẹ́ sùn nígbà tá a ti sọdún tòní tán àwa fẹ́ sùn lèmi fi ń kí pé a ọdún òní àwọn ẹ̀rẹ̀ jí táwọn ni àwọn tẹ̀ sọdún báyìí táwọn ni ẹ̀yin lẹ́yìn ti sọdún àwọn ìsọdún. so ẹ wàá lè sọ pé oṣù ta oṣù ta bá nàìjíríà ìlànà òfin bẹ̀rẹ̀ àwẹ̀ ń bẹ̀yẹn gbọ́dọ̀ ṣe máa rí bí òun sílé fóṣù nàìjíríà gbàwẹ̀ náà wọ́n lè fóṣù Saudi gbàwẹ̀ torí two hours pé náà ló wà láàrin nàìjíríà àti Saudi so àwọn sultan ni wọ́n sọ fún wa pé ààwẹ̀ bẹ̀rẹ̀ ní ọ̀la àwa náà dẹ̀ ti mọ̀ pé a understand wọn pé ajẹ́ pé wọn ò rọ́ṣù nìyẹn torí tán bá rọ́ṣù lálẹ́ yìí ààwẹ̀ bẹ̀rẹ̀ lọ́la tí wọn bá rọ́ṣù lálẹ́ nǹkan òun kà pé thirty وهكذا أمرنا رسول الله صلى الله عليه وسلم دم بعد بشفاء على فينا وبنوب الله سبحانه وتعالى كفوا نجسنا في اليوم ẹmú ní afẹ́ kí á parí tíra yìí torí pé bẹ́ńgẹ́ tó kù kò dá tó ká sẹ́kù di ẹ̀yìn ààwẹ̀ tí a tún máa tẹ̀síwájú níbi àwọn ìdánilẹ́kọ̀ọ́ ìkọ́nà kó fún wa ní àṣeyọrí. min akami salati li jama'a àwọn ìdájọ́ kan tó ní ṣe pẹ̀lú ìrun jama bàbá fẹ́ sọ ọ́ kọ́nà kó bá ní kẹ́ bàbá náà ara oríire tó wà fáwọn àfáà ni pé nígbà tí wọ́n bá tún kó lẹ ìmọ̀ wọn náà yóò mọ ṣàǹfààní ni wọ́n ṣàṣọrí bẹ́ẹ̀ fáwọn náà nínú àwọn ìdájọ́ sọ̀látìrì jama a sọ̀látìrì jama àti ìtàfàkọ̀lì ulama ala anna amini ajalli tọ́àtì wa akadìá wa afdọ̀lìhà ẹnu àwọn àfáà kò wípé ìrun jẹ̀mọ́ nínú èyí tó tóbi nínú tẹ̀ láṣẹ ọlọ́run nínú ìta àkànpámọ́ jù nínú pé kéèyàn tẹ̀ láṣẹ ọlọ́run nínú tó lọ́lá jù kéèyàn tẹ̀ láṣẹ ọlọ́run ìrun jẹ̀mọ́ wà ńbẹ̀ fọkùnrin wọ̀kọ̀dẹ̀ àṣàrọ̀ allahu ta'ala ilayya fi kitabihi wa amara biha tabawunu alukur'an ọlọ́run bá tọ́ka sílẹ̀ yìí ó dẹ̀ pàṣẹ rẹ̀ hatta fi salatil khawf níbi ìrun pé ẹ̀rù ń bà wá tàbá wà nínú ìpayà ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kò múrò kúrò fún wa. òun tó ṣe ni pé oge kúrú ọ̀pá mẹ́rin ọlọ́run bá sọ dị méjì àmọ́ pẹ̀ ní kí rárá ẹ̀rú wa ń a wà lójú ogun sùrùbù wa níbi tá a ti ń kírun wa ṣàlàyé bó lẹ́sẹ̀ kọ̀ ní pé yẹ kí lọ́tọ̀ọ̀tọ̀ so that àwọn kan wọ́n ti kí tán kó tó di pé wọ́n dé so wọ́n á lè ọlọ́run wá fún wa ní pátán tá a gbà kírun lójú ogun gan nínú ìpayà gan jẹ̀mọ́ náà lọ́lọ́run tó ní àákì tó bá gbé jẹ̀mọ́ bá pàtàkì even lójú ogun jẹ̀mọ́ á ó fi ẹ̀mí lé ńgọ́ tí jẹ̀mọ́ bá pàtàkì lójú ogun tí à ọ̀tá báyìí àwọn ọ̀tá báyìí àsìkò ló sì tó bóòlù náà bàtí mi yà nínú alukur'an ló wà. ọlọ́ọ̀bá nínú sọ́ràtù nìsá àyà one oh two ọlọ́ni wáyé ìdá kúńtà tó bá dojú ogun wà nábì ń bẹ fa akọ́mùsà láhùmù sọ̀lá àbá gbẹ̀rù nàró fún wọn. fọ̀lìtẹ́kùn tọ́ ìfàtún mí ni ọ̀mà àti. ọlọ́run bá ní tó bá ti gbẹ̀rù nàró mọ́jọ́ jẹ́ pé gbogbo wọn ni wọ́n máa kírun papọ̀ pẹ̀lú rẹ̀ jẹ́ káwọn kan máa kírun pẹ̀lú rẹ̀ wọ̀lìyà kudu àfìlẹ̀ àdá ohun. àwọn kan tó ṣẹ́kù káwọn gbé ìdá nǹkan ogun wọn kán gbé lọ́wọ́ fa idà sájàdù pàlìyàkùnù mi wọ̀rọ̀ ìkùn tẹ́ ẹ bá ti forí tẹ́ ẹ bá ti forí kanlẹ̀ àwọn tí wọ́n gbé nǹkan ẹ̀jà lọ́wọ́ káwọn dúró lẹ́yìn yín tẹ́ ẹ bá ti wá kíráka kan tán tí wà náà ìbá ti kíráka kan fún wọn ọlọ́run wa sọ wípé yá àwọn tó ń kírun pẹ̀lú rẹ yẹn kán kíráka ẹyọ kan sí fúnra wọn sẹ́yìn ọ̀kẹ́ méjì náà ń wulẹ̀ kìí torí pé ojú ogun náà àwọn ti kó lé wọn láǹfààní àti kíni láti kí méjì kristẹdi ọ̀pá mélòó pa mẹ́rin sultana ibà ti wá kíráàkì ẹyọ kan fún àwọn tó ń kírun pẹ̀lú wọn yẹn ànábì ó dẹ̀rù lẹ́yìn ànábì yẹn náà àwọn ó kí ráàkà ẹyọ kan fúnra wọn wọn rẹ̀ sálámọ̀ ó jẹ́ mélòó tí wọ́n kí jẹ́ méjì ànábì ó ti ráàkà ẹyọ kan ànábì ó ti kì í àwọn tán sálámà yẹn wà wọ́n wà dìde kúrò ń bẹ̀ àwọn ò lọ gbé nǹkan ìjà ogun wọn àwọn náà lọ gbé dání àwọn tí wọ́n gbé dání nígbà tá ànábì ń kíráka alákọ̀ọ́kọ́ fún wọn yẹn àwọn wà bọ́ sí ẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam. ànábì wà kíráka ẹyọ kan fáwọn náà ànábì wà sálámà àwọn náà wà kíráka ẹyọ kọ̀ọ̀kan yẹn tó kù wọ́n àfihàn fúnra wọn. ọ̀gá kan wọ́n tún jẹ́ ọ̀gá àbúrò tún jẹ́ ọ̀gá àbúrò lójú òjò ẹbí sílẹ̀ tó ń bá fẹ́ òun ti dáadáa á mọ̀ wípé ó fi hàn pé ìrún jẹ̀mọ́ ẹ̀rọ kò tún ṣe fèrè ní àtà tó ti jẹ́ pé lójú òjò náà ọlọ́wọ́n bá tó ní káwọn sọ abá àtàlẹ́ fún àmọ̀ ìṣẹ̀lẹ̀ náà wà ní ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́n ní wọ́n ti sáà sí ìtọ́ ìfàsọ̀rọ̀ tó sọ̀rọ̀ àwọn ikọ̀ kan tó kù àwọn ọ̀bá ní pé káwọn náà kún nǹkan ìṣẹ́kùn ìṣẹ̀lẹ̀ ìjà ogun wọn wọn kó kalẹ̀ wọn bọ́ sẹ́yìn wa níbi tó wà níbi kó wá sí ọ̀sùn wọn. àwọn tó yẹ pé ìlànà ìsọ́lù fáwọn òfin ọ̀tẹ́lẹ̀ wàlẹ̀ ìsọ́lù máa àka táwọn náà wá kírun pẹ̀lú wa níbi wàlẹ̀ yẹn àkókò ìjọra òwò wa á lè kàtà o. àwọn tó wá kírun bẹ́ẹ̀ وفي سنة رسول الله صلى الله عليه وسلم من أحاديث العربي الحديث العدد الكثير أدام على وجود الصلاة مع الجماعة وجود الجماعة أنا باكم يستقبل وشي وتبرع خير الجماعة بجوك إلى آخر صليل ibi tá a ti sọ tá a fi rí ìyá. Bàbá wọn ní Sọ́lá Adébọ̀ Muhammad Sọ́sánà bákan náà, a rí ọ̀pọ̀lọpọ̀ àdìsí tó ń tọ́ka sí pé ìrún oúnjẹ náà èso díẹ̀. Ọkùnrin tí ìbá tún jẹ̀ náà ṣe ti bàjẹ́. ọkùnrin tó bá síjọ náà nǹkan ti ṣe àwọn àdìsùn kan ń bẹ ó fi ń dàbí ẹni tí ẹni tó bá láǹfààní fún síjọ náà tí ò bá fi kí ọlọ́run onígbà lọ́wọ́. náà àdìsùn kan yẹn síjọ náà ọ̀rọ̀ yẹn ó lè wò sọ̀rọ̀ lọ́wọ́ wọn ní sọ̀rọ̀ ọ̀rọ̀ sáà méjì sọ àlejò wa lẹ́gbẹ̀ẹ́ lọ́sí ìdílé lẹ́yìn mo fi ẹni ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ níbi ń búra lakọ̀dé ramọ́bùtù àmọ́ àmọ̀ràn bíi fàtọ̀bí mo fẹ́ ṣe mo fẹ́ pa láṣẹ káwọn èèyàn lọ kẹ́bi pẹ̀lú ìtọ́ba tó mọ àmọ̀ràn bíi sọ̀lá tí wọ́n bá ti wá kẹ́bi rẹ̀ tán màá wá sọ fáwọn èèyàn fúyà ẹ máa fi ọ̀rọ̀ màá sọ fúyà ẹ bí ọ̀rọ̀ dúró. ويؤذن لها ثم آمر رجلا فيؤم الناس كما توقف في القومة مواقع ونبجع بطوة جمال سنة سنة النبي ثم يخالف إلى رجال مواقع من ثلاث لا تكون يتم ولوك مغاية اليوم مواقع من ثلاث لا تكون مواقع من ثلاث لا تكون àlẹ́bí ni a wà á lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ mùsùlùmí ni wọ́n inú ilé ni wọ́n wà lásìkò tí ọ̀rọ̀ tó ń lọ ní mọ́sálásí àlẹ́bí ni àwọn sáré kọ àlẹ́ ìlú ìṣàkóso màá wá dáná sọ ilé mọ́ wọn lórí àlẹ́bí ni wà lẹ́bí lọ sí ìdílé tí mo fi ohun tí èmi ìlú ń gbé lọ́wọ́ rẹ̀ lójú ra làwùyá àlàmọ́ àhàjò hó ọkọ̀ káwọn yẹn tó wà lórí tí wọ́n fún wọn yẹn ká ní ọ̀kọ̀ọ̀kan wọn bá máa ana òye ìlú àárọ̀kan ìsàlílẹ̀ àwọn mẹrùmọ̀tẹ́yìn wàhásẹ̀lẹ̀tẹ́yìn ìgbàsẹ́yìn àbùsà. ká ló bá mọ orin tí wọn ó rí níbi ká máa tún ọjọ́ náà yìí àwọn ò bá wá sí. àwọn náà wá sọ pé níbi ìpàdé ìpínlẹ̀ àlùbọ̀ sọ́lá ó ń sọ bó ṣe tó lẹ́sẹ̀ kí ìwé tó kọ̀ tó wà tó lọ sọ. ó túbọ̀ sí bí àlọ́jù ló ń pè é ìwé ìbádẹ́ lọ sọ nínú wọn lórí. ẹ má gbọ́ yẹn o pé àlọ́jù sọ fún ìfẹ́ ìfọlẹ́ lọ wọn lórí o àbí àlọ́jù ìfọlẹ́ lọ wọn lórí o àlọ́jù ìfọlẹ́ lọ wọn lórí o. bẹ́ẹ̀ pàtẹ pé ká máa lọ sọ nínú wọn lórí o. nígbà náà ni lómi ọ̀nà ọ̀sán náà ti lé o. wọ́n ní kí ló dé àgbà tí ìwà àtijọ́ náà. fàlọ ànábì sọ pé mo ń rò ó pé mo fẹ́ ṣe bẹ́ẹ̀ sọlọ́lá àtàrà olóògbé làkọ́dé àbámu tí mo ti gbà lérò ṣùgbọ́n ànábì ò ṣe bẹ́ẹ̀ àwọn àfáà ń pé ọ̀dọ́ ànábì sọ èyí tí ò ṣe yìí nípa arímọ́ bẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ ńlá ni tó tóbi kí ni mo wà sí ti ẹ̀gbọ́n náà tọ́ wa lọ nílò tàbí ìtò náà tó fi rẹ̀ wípé jọ̀nà àgbọ̀dọ̀ fi mọ́sálásí. àbẹ́bí sọ̀rọ̀ bá àṣàlà sọ pé bọ̀sẹ́ni àmìẹ̀dá á gbogbo ẹni tó bá kọ́ tó bá gbọ́ ìpè ọ̀rọ̀ pálíà sí i ọjọ́ pé yẹn ni o bọ̀sẹ́ni àmìẹ̀dá á pálíà sí i gbogbo ẹni ó bá ti gbọ́ pé ọ̀rọ̀ kó yá jẹ́ pé ọ̀rọ̀ fàlàfàlà sàlàhù ìlànà ìrìn ẹni ló bá gbọ́ tó bá pè ọ́ tí ò bá fi ànábìnrin kò nírun ànábìnrin kò dégbé kò nírun ìlà àmìlẹ̀ òǹdìrì àti kó láwùjọ rẹ̀ tó bá gbọ́ tó bá fi kíni tó bá tó bá tó bá gbọ́rùn tó bá tó wá fi wá fi lítà ànábìnrin òǹdìrì ìyàwó sọlọ́nà ọ̀hún àmì wàhálà rẹ̀ sọ̀dá àwọn àkókò láwùjọ rẹ̀ kódà ilé ìjọba tí ò bá kan wà tí tó bá sọ pé tábà tí ìrọ̀tán máa ti tèmi ìmọ̀ràn ayé ọ̀rẹ́ wa lóbi yìí ó ní ìmọ̀ràn ṣàìtàn ló tẹ̀lé ìmọ̀ràn ṣàìtàn ló gbà tí wọ́n bá tí ìrọ̀tán máa ti tèmi ó ní ìmọ̀ràn tó ń tẹ̀lé yẹn kò ṣe tọ́lọ́hún ó ń ṣe tàlẹ́bù síta lópin síta ìtàn. àdóbi sọ̀rọ̀ àtọ̀là ó sọ fún ọkùnrin kan àlàáàmá ọkùnrin yẹn jẹ́ akọ́jú àlẹ́bí tọ́lábà nínú ayọ̀rọ̀ ìsọ̀láhùn ìsọ̀láhùn ìgbà ìṣòro ó wá gbà yọ̀ǹda lọ́wọ́ àlẹ́bí rí àlẹ́bí ní ìrìnà ìrìnà lọ́pọ̀lọpọ̀ ọgbà mi ni kí ọlọ́ni tí ó tí ó fà á kàn mí tí ó fà mí lọ́wọ́ tí ó fà mí pẹ̀lú ìtẹ́jú mi sábà jù wọ́n ti ọlọ́run yọ̀ǹda tó lọ́ọ́ fún ọmọ mi. tẹ́sílẹ̀ wò lè dára ìjẹ́ tí wọ́n bá tẹ̀wọ́n sọ̀rọ̀ gbọ́ ọ̀là náà oníbẹ̀ ni ọ̀rọ̀ gbọ́ ọ̀nà àpá ájú jẹ́ pé rọ̀ ọ̀nà náà àlùfáà afọ́jú tí ò rẹ̀ rẹ̀ ó ní lọ́pọ̀lọpọ̀ gbà mí òkú ẹni tí ó kà lóníkẹ́ ìsìn wá sí mọ́sálásí. Kí ìdílé yìí? àtẹ́sìmọ̀ òní àbá àtẹ́sìmọ̀ òní ìdá tó o máa ń gbọ́ tọ́gbà pé ọ́ ọ̀là náà àtúnṣe ìlú máa ń gbọ́ ló mú káàdì wàá dá àwọn. orí ẹ̀ lóyún sọ pé kí ìwà bíi nígbà ẹ̀gbá àmọ̀ nígbà tí òun níra ẹ kò ní kí wọn ti ẹ̀ lé ni òun kí ń lé torí àdéhùn yìí. Sáà ní nǹkan mọ́ oúnjẹ àti ìfẹ́ náà àwọn ilé ìjọ náà kúkú ó pàtàkì ìdìbò àti ọ̀rọ̀ rẹ̀ wà kọ́ńtà àti màsìlẹ̀ òun yọrọ̀ di àlà àánú ibi màsìlẹ̀ òun ọlọ́run bá ní kí ibi màsìlẹ̀ òun. ó ní wàlà kọjọrọ àìsìnà wà máa yàtà ọ̀nà àpọ̀ àníyá ó ní ayé wa láàrin ara wa tá a munafikun màálùmùn nifaq àfi àwọn tá a mọ̀ pé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ àwọn mọ̀nàfìkì tí èyí sì ṣe mọ̀nàfìkì tó pamọ́ àwọn tẹ́ pé mọ̀nàfìkì tí wọ́n ó hàn gbogbo wa lámọ̀ pé mọ̀nàfìkì ni wọ́n àwọn èèyàn nìkan ló máa ṣe bẹ́ẹ̀ kódà àwọn kan bẹ tẹ́ pé àwọn gan èyí fi ilẹ̀ torí mọ̀nàfìkì ni wọ́n ṣùgbọ́n àwa ò mọ̀ àwọn gan èyí mọ̀ wá kí jàmọ́ à. walaqad kana rajulun yu'ta bihi àtà yòókù ọmọ fi sọ nínú àwọn sọ́ábà. ó mọ bẹ́ẹ̀ nínú àwọn sọ́ábà látàrí àbí kankan yóò wá wá àwọn èèyàn tó yẹ wọ́n fọwọ́ ní abíyá lọ́tún abíyá lọ́sì wọ́n wà ra mọ́ láàrin wọn yóò wà máa bọ̀ tí ó fi dé mọ́sálásí tí àwọn wà bí àwọn àfi sáàrin sá fún ìrún jẹ̀mọ́ ó serious tó báyìí ìyẹn pé nínú orí tọ́nà ṣe fáwọn àtàwọn ń gbé àwa common people tó bá wulẹ̀ ń gbé jẹ́ àwẹ̀ kò sí mọ́sáàsì tó sì rí èèyàn tí ó rà dín òun báyìí tó lè pé ìrísí òǹkálùkù máa ní mọ́sáàsì nínú rẹ̀ ni. fámìlì mélòó ló dẹ̀ ní sẹ́yìn rẹ̀ ní fámìlì púpọ̀ tó jẹ́ mọ́ tí ó kírun mọ́sáàsì nàám sẹ́yìn rẹ̀ ní fámìlì tí ó tó jẹ́ mọ́ méjì àmì sáfù méjì ní mọ́sáàsì so oore ni o táwa ò kíyèsí imúndùn ọ̀pọ̀lọpọ̀ wa náà fẹ́ gbé quarters estate ṣùgbọ́n nígbà tó a bá débẹ̀ tán a mọ̀ mí sí irú ìjókòó yìí a mọ̀ mí sí irú àwùjọ yìí. àwọn tó ń bẹ́ńbẹ̀ tí wọ́n fẹ́ ṣẹ̀sìn wọn ò mọ kórìíra nǹkan kan níbi tán ń gbé yẹn ju pé bá a ṣe kí ṣe ń rárá wá kó jọ nínú mọ́ṣáláṣí yẹn nǹkan ní nǹkan táwọn mìíràn kọlọba aláṣọ àǹtàlà kó ṣe àwùjọ wa kó ṣe dáadáa ìdẹ́fẹ̀ẹ́ mi ò mọ irú ìròrí pé ẹ this is a residential area are not it's not there should not be a worship center ṣé káwọn tó what they cannot wọ́n ṣe aláàd àbòsí bẹ́ẹ̀ ni ṣé bá fi máa rìn níbù ṣe in rìn lóru ẹ̀rí ilé ìjọsìn kan míì tí ò kì í ṣe mọ́sálásí wọ́n dẹ̀ gbà ọ́ láàyè ẹ̀yin ni ẹ̀yin ni ò fẹ́ gbóhùn yín. ọlọ́ba aláṣọ hàn tán kó pe ń kálukú wa ní èrè iṣẹ́ wà anọ́gọ̀rù ṣe yẹ̀kẹ́tẹ́bí wùjúbìà tá a bá wò dáadáa ní tó ń pè fún ni pé irun jẹ̀máà ọ̀ràn yẹn ni fa innal ummata al-islamiyyata ummatun wahida àlùmọ̀ islam àlùmọ̀ ẹ̀yọ̀ kan tí ò pin ni o wala yatahaqqaqu kamalu al-wahda ṣẹ́rí àlè àchífù ìjọ kan ṣoṣo yẹn illa bi kawni àtẹ̀jítẹ́mi wò ala ibadati à àyàfi gbà tá a bá ń pawọ́ pọ̀ ṣe jọ́sìn wà àjálulẹ̀ ìbàdà ti wà àfọdún wà àkádùn à ìjọsìn tó tóbi jù tí wọ́n ti pamọ́ jù tó sì lọ́lá jù àsọ̀làtù ìrun kíkí ni olóògùn jẹ́ pé lẹ́yìn pé ìrun nìkan ni wọ́n sọ pé àwọn sálàfò sọ pé kò sí ìyapa láàrin àwọn lórí pé ẹni tí èyí bá kírun kì í ṣe mùsùlùmí فكان من الواجب على الأمة الإسلامية an tajtami'a ala hadhihi salati ọ̀ràn yẹn ní kápá ọ̀pọ̀ kírun yìí. wa qad ikhtalafa al-ulama rahimahumullahu ta'ala ba'da ittifaqihim ala annaha min akadi al-ibadati wa ajalli ta'ati ikhtalafu. lẹ́yìn ìgbà tẹnu wọn kó àwọn àfáyẹ̀sìn tẹnu wọn ti kò wípé ìjọsìn tó tóbi jù tó lágbára jù òun náà ni àtọ́ àṣọláàtún téèyàn fi ń ṣe lọ́wọ́ ó ní ìkìtàlàkù àlè ìyá ṣẹ́rìtún lè sí àti sọ̀láàtì àwọn àna sọ̀láàtà tẹ̀síhùn bìdú ni ha máa lè sùn àwọn kan tó bá ti kí òun rẹ̀ ń jẹ́ máa tó sì láwùjáre ìrún yẹn ò ní ọlọ́run bò ní gbà o kì ní jẹ̀mọ́ à o sì ní àwùjáre tí o fi kí ní jẹ̀mọ́ à tó bá kí ọlọ́run bò ní gbà apá kan náà àfa àdó lórí eléyìí apá kan sọ pé wọn ò gbà á ṣùgbọ́n wọn ò kọ ẹ̀sẹ̀ ẹlẹ́fẹ̀ nìyẹn pé ẹlẹ́ṣẹ̀ lọ́lọ́run máa gbà lóyún o ṣùgbọ́n wọn kọ ẹ̀sẹ̀ ẹlẹ́fẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ìyẹn fún àwọn tá a jẹ́ ọkùnrin a sọ àwọn obìnrin o torí pé ọ̀rọ̀ ti parí lórí pé àwọn obìnrin kọ́ inú ilé òun làwọn ti kírun tiwọn so opinion méjì ló wà opinion kan sọ pé gbogbo ọkùnrin tí ò kí jẹ mọ láìsí láwùjáre ọlọ́run bò ní gbàrún tó bá kí opinion kan sọ wípé wọn ò gbà á ṣùgbọ́n wọn ò kọ ẹ̀sẹ̀ ẹlẹ́fẹ̀ nìyẹn èwo ló dé anú méjèèjì nàám ó tó èyí tó dé anú méjèèjì ṣé kí wọ́n mọ̀ gbà rárá ló dá ní àbí kí wọ́n ó gbà kan tó kọ ẹ̀sẹ̀ ẹlẹ́ fún yàn òun lè tó dá ní méjèèjì orí ẹ̀gbẹ́ tó bá pé lóòótọ́ ìfẹ́ ọlọ́run ìfẹ́ ẹ̀sìn ọlọ́run bá bẹ ní òǹkà àyẹ tó bá jẹ́ mùsùlùmí òun mọ̀ wípé dandan ńlá ni kó òun kírun òun ní jàmá ọlọ́run mọ́sà fi bẹ́ẹ̀ mọ́sà fi rọ̀ wá lọ́rùn máa fi làáfà ti okùrọ̀ àwọn ìyá pẹ́ẹ́nu míì tó ń bẹ lórí ẹ̀ láàrin àwọn àfa wá sọ yìí àná àwa jìbò lè sọ̀lá ṣùgbọ́n ilé yìí tí ò sí èméjì ń bẹ ni pé ọ̀ràn yẹn ni kọ́kùnrin ó kírun jàmá wọ̀lẹ́ ìsàtìṣẹ́rìtàn fi ṣe àtìyà ṣùgbọ́n kì í ṣe mọ́jẹ̀mú pé tí o bá ti kí ní jẹ̀mọ́ ọlọ́run bò ní gbà bàbá ní kìí ṣe mọ́ jẹ̀mọ́. lakin mọ̀ntàrọ́kà àfàwọ́ àáfíìmùn ṣùgbọ́n tó bá mọ̀ mọ̀ fi jẹ̀mọ́ alẹ́ tí ò kí láì ṣe pé ó láwùjá ẹlẹ́ṣẹ̀. ilà ayakuna láwo odòrò ṣẹ̀rẹ̀ àfi kó láwùjáre nínú ṣẹ̀ríà kí láwùjáre nínú ṣẹ̀ríà ìyẹn lè sùn kí láwùjáre nínú ṣẹ̀ríà ìyẹn lè gbàgbé òun ò sì kírun kí ni àwíjàre nínú ṣẹ̀ríà ẹni tó bá já sí wípé òun ló mú òkun ẹ̀ òun lọ́nà òun fi mú òkun ẹ̀mí ẹnìkan dúró because àwọn doctors kọ́lọ́ kó bá ní máa kún wọn wọ́n máa ń ṣe àwọn operations kan tí wọ́n wà lórí operation tí wọ́n ṣe operation fún yàn surgery thirteen hours thirteen hours láàrin twenty four hours wọ́n máa wà lórí operation ní thirteen hours so irú doctor yẹn tó bá jẹ́ mùsùlùmí sẹ́mi sẹ́mi ọjọ́ ìkí òun náà ní ọdúró torí iṣẹ́ tó ń ṣe yẹn ọdúró nítorí ọlọ́run sọ pé wàmẹ́nì kọ́ńtàlá nẹ́fùtàn فإنما فكأنما قتل ناس جميعا ومن آياها فكأنما أحيا ناس جميعا ẹni tó bá ṣèfù ẹ̀mí kan ọlọ́run ọba níbi ẹni kó ṣèfù gbogbo ẹ̀mí tóun dání ẹni bó jẹ́ pé ó jẹ́ pé ẹni tó bá pa ẹ̀mí kan gbígbà tó jẹ́ pé gbogbo ẹ̀mí tọ́lọ́run ọba dá ló pa so if a doctor tó bá ń struggle láti jẹ́ kẹ́nìkan survive tó wá wà lórí operation for three hours á sọ pé òun náà ń kọ́ ó láwùjáre ẹni tí ò bá láwùjáre rárá bí tilẹ̀ kò mọ̀ tí ò bá fi kírun rẹ̀ níjàmá ẹlẹ́ṣẹ̀ yìí àwọn kan sọ àsùnwọ̀n ń bẹ̀ wá délé ìlúkọ́ lọ àlẹ́ ìsàtì sẹ́ńtọ́n lè ṣe àti sọ̀lá àti wọ́n ní kílẹ̀ rí wípé kìí ṣe mọ́jẹ̀mú tọ́lọ́wọ́ bó fi gba ìrun òun ní kíkà kí níjẹ̀mọ́ sẹ́yìn ọ̀tọ̀ ni pé ọ̀ràn yẹn ni tòótó òbá ti níjàmọ́ ọlọ́run bó gbà ó ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni ẹ́ bàbá wa ní kílẹ̀ rí wípé kìí ṣe májẹ̀mú tọ́lọ́run bó fi gbà oníkàkí níjàmọ́ ó ní wà á nà rasulullah sallallahu alaihi wasallam fadala salata al-jama'ati ala salata al-fardhi sókè ànábì máa máa sọ wípé ìrun téèyàn bá kí níjàmọ́ ó lóore ju ìrun téèyàn bá dá kí lọ òun sẹ́ sallallahu alaihi wasallam ó sì sọ nítorí lóore jùlọ. sallallahu alaihi wasallam. Ànábì sọ pé tufaddilu salata al-jama'ati ala salati al-fardhi Ànábì ní ìrun àdákí kò lóore kò lọ́lá tó ìrun àdìjọ́kí tàbí jama'a alábìrin táàbì jọ fífi lóore ju àdásí lọ ó lé ní times twenty five. oníwàdà àlékalá yakunu ilà ìdàkà náà sọ̀hìyà ó fi hàn pé ànábì ìjà wíyà pé èyí tó dákè náà ọlọ́run bó gbà ó ṣùgbọ́n èyí tó kí jẹ̀mọ́ yẹn kọ́ ìpele twenty five ni ó fi lóore ju èyí tó dákè lọ ó fi hàn pé kéèyàn bá kí òun jẹ̀mọ́ tó bá dákè ọlọ́run ṣe kí ni ọlọ́run ó gbà á ṣùgbọ́n tó bá pẹ́ nìyẹn ò lẹ́ kí ìṣù tí ò fi kíjẹ̀ mọ́ wọn kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ fún wàhálà kò lè hàálí bàbá ní gbogbo ẹ̀ lọ fà yẹ́ dìbò alákòlè mùsùlùmí zakarun zakarin baalegeni ọ̀ràn yẹn ni fún mùsùlùmí tó jọkùnrin tó ti bàlágà àyẹ̀yẹ́ṣẹ́ adásọ́lá àtàlìjẹmọ́ à ó gbọ́dọ̀ wà mẹ́gbẹ́ bá ń kírun bóyá àjò ni ó wà ní àbílẹ̀ wa. Báyìí náà hudud ma anzala Allahu ala rasulihi hudud as-salati al-jama'a. Inú tọ́nà ọba sọ àlàkalẹ̀ sí inú tó sọ̀kalẹ̀ fún àlẹ́ Muhammad Sallam. Ọlọ́run bá fi àlàfin ọ̀tá àmọ̀ sí àsìkò tá àmọ̀ sí. Hadda lil imami fiha wal ma'mum ma lam yakun mahdudan fi halati al-infirad. Àti máàmù àti ẹni tó tò lẹ́yìn ìmáàmù ìkíní kejì wọn iná náà wọn bá ti fi àwọn nǹkan tá a máa ṣe nígbà tá a bá ń kírun ló ti là kalẹ̀ fún wa. ju ìgbà tí a bá ń dàrún wa kí lọ wa kullu wahidin minhuma mas'ulun amma yahtassu bihi. ìwọ mọ́mù àwọn tẹ́ pé ìwọ ló gbọ́dọ̀ ṣe níbi ìrùn wọn bí ọ lè rè. ìwọ tó ń kírun lẹ́yìn mọ́mù náà ní tó jẹ́ pé ìwọ fúnra rẹ gbọ́dọ̀ ṣe ẹ̀nàm nígbà tó o bá ń kírun ó bí wọn náà léèrè. àwọn mímọ sọ̀rọ̀ láti lè imam nínú ojúṣe ìmáàmù ìmáàmù níbi ìrun àyè àrùsọ àlà ìkùnmọ́lẹ̀ sọ láti kó mẹ́sùn pé òun kírun yẹn kó pé. بحيث تكون مثل صلاة النبي صلى الله عليه وسلم في أصحابه رضي الله عنهم òun náà ni pé kó kírun yẹn bá nẹ́bí ṣe máa kí fáwọn sọ̀rọ̀ fa inna atamma salah torí pé ìrun tẹ́ ẹ bá kí tó bá jọ tànẹ́bì òun ìrun tó pé wa akhaffu kama qala Anas ibn Malik bẹ́ẹ̀ sì ni pé tó bá ti kí bá nẹ́bí ṣe máa kí àwọn èèyàn lórí ìnira ń bẹ̀ gẹ́gẹ́ bí Anas ibn Malik ti máa ń sọ radiyallahu anhu wọ́n ní ma sallaytu wara'a imamin qattun akhaffa salata mi kírun lẹ́yìn ìmáàmù kankan kó wá jẹ́ kírun yẹn ó rọrùn fọ́wọn tó tò lẹ́yìn wọn láti kí wàlà àtàmà kírun yẹn ó dẹ̀ tó pé nínàbí ìtọ́lá àṣàlà tó ju alẹ́ Muhammad àṣàlà pé ìwà àdàbí yóò pé yóò dẹ̀ tó rọrùn fún àwọn jàmáà yóò rọrùn fún àwọn jàmáà tí wọ́n kí lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam. fàlì ìmáàmù ìmáàmù làwùsọ̀là wà hàdàwí tó bá dáhùn rẹ̀ kí làkàlẹ̀ láwùlẹ̀ fìyàrù báyìí àyè kìtẹ́sẹ̀rọ̀ àlà àkọ́lé wà jíde fi sọ̀láàtì wà báyìí àyè fún àlà àlà mọ̀tìlúbi fi hà. ìwọ tó bá jẹ́ pé wọ́n lè mọ̀ mọ́ ara rẹ̀ onítọ́yì tó bá wù ọ́ kó fàágùn gan-an ìwọ ló nira rẹ̀ tó bá sì wọ́ kó kí níwọ̀nba nàám ìwọ náà ṣe kíni ìwọ náà ló nira rẹ wọlá kí náà wọ́n ilé ya sọ́nà bíi jama àmọ́ tó bá ti kí ló fáwọn èèyàn lẹ́mu yàtọ̀ ní mọ̀kàn yàn fi dhalika ó wò lórí option yẹn bal yajibu alayhi an yura'i man khalifahu ó mọ̀ kí ìsáhùn tó tó sẹ́yìn àwọn tó tó sẹ́yìn wàá kíyèsí wọn mọ́ fara ni wọn. bẹ́ẹ̀ fi yatamakkanuna min fi'li adna al-kamal fi salati fi salati in o gbọ́dọ̀ consider wọn wọ́n gbọ́dọ̀ ní máa ríṣẹ́ tí wọ́n náà ṣe torí ẹ̀ tó bá jẹ́ ìmáàmù ìwọ ò ní máa wí subhana rabbil azim ò ní wí mẹ́ta torí tó bá wí mẹ́ta mélòó lo expect kí àwọn tó tó lẹ́yìn wí àwọn tó bá wí márùn-ún ó ti fààyè káwọn orí mẹ́ta wí ó ti filẹ̀ so ìwọ mọ́mù gbọ́dọ̀ gbọ́ yẹn wípé tí ẹ ò ní mọ ní mẹ́ta tó bá fi jẹ́ pé mẹ́ta ló bá ń kí ó sọ ìrun di àlà àlà àlà fáwọn tó tò lẹ́yìn inú kẹta àmọ́ kíyèsí níbi ìrun yẹn tá a bá jẹ́ ìmáàmù. lè ánàlè ìmáàmù láàyò sọ́lé lè náà fi ìfakàn torí pé ìrun òwò kírun fúnra rẹ̀ nìkan o wàyínàmọ yusalli ní nafsi wàlímẹ́ni kọlfà òun kírun fúnra rẹ̀ ó dẹ̀ ń kí fáwọn tó tó lẹ́yìn ẹ̀ bákan náà wàlíyẹ tẹ́kínlá àfihàn báyọ̀ ọlọ́wọ́ bá dára àwọn tó tó lẹ́yìn rẹ̀ bá mọ́ wala yuharimuhum min fi'li adlil kamali khalfi o gbọ́dọ̀ fún wọn láàyè láti náà rí fún wọn pípọ́ tá a kí jẹ̀máà jẹ́ pé àwa gẹ́ńdà ọ̀tún pé sí mọ́mù gan gan wí kí mẹ́ta hamdan kẹfìrán tọyì bá mubarakan fi kọjọ kí mọ̀ọ́mù wíkì níyì because kátólà gbórí òkè láti rùkú á ti ń wò wọn ní ṣùjúdù kátólà kúnlẹ̀ pé ká àánú ṣùjúdù ó ti sàrà àgbà ti jókòó wọ́n tó kírun fáwọn èèyàn má kírun báyìí fáwọn èèyàn. فإن ترقى إلى أن تكون صلاته كصلاة النبي صلى الله عليه وسلم فهو أكمل wà á kò yàgò kí wọ́n tó jẹ́ mọ́mọ́ bá gbìyànjú kó tíráì kírun rẹ̀ ó dàbí tànàbí sọlá sọlá wọn eléyìí òun ló fi ń dáa jù tó dẹ̀ fi ń pé jù inú tá a fẹ́ kí mọ́mọ́ kéèsì nígbà tó bá ń dìde irun fáwọn èèyàn òun eléyìí. ẹlẹ́ẹ̀kejì àyè àrùsọ aláyọ̀kọ́ ọmọ ti ṣòfò wọ́n ti sùn yẹ́tì àbìlẹ̀kọ́wọ́lì wọ́bìlẹ̀ fún ìlú ìdá àlẹ́ yẹ́fọ́ àlẹ́kọ́wọ́lì wọ́n ní nínú ojúṣe ìmáàmù òun ni pé ìmáàmù gbọ́dọ̀ ẹ̀ṣọ́ pé sáfù tó dáadáa ó ní bìlì fọ́wọ́l yóò sọ lẹ́nu wàbìlì fẹ́ẹ̀l yóò dẹ̀ ṣe é níṣẹ́ méjèèjì là ànábì máa ń ṣe sọlọ́lá àsàlám ànábì ní mọ́gbì ìjọba ti tẹ̀lé àti ìyàmọ̀ tẹ̀yàmọ̀ tọ́ba tí wọ́n nìkan lọ́ọ́ máa dàrú kí o tún ní ìdí dúró kó fẹ́ kí o kó ṣe sọ́ọ̀fù sọ́ọ̀fù sọ́ọ̀fù sọ́ọ̀fù tá ló tó ìwọ nìkan lọ fẹ́ kí o tó ṣe sọ́fù sọ́fù torí ẹlòmíì rò pé ara àrùn ni sọ́fù sọ́fù. ìwọ pé sọ́fù sọ́fù sọ́fù sọ́fù àwọn dàda nìyẹn máa ṣe ń jọ̀hún àbí tí sẹ́lómi náà fi rò pé tóun náà bá tó fẹ́ dànù òun kí ẹ̀tún lẹ́lómi tí ó bẹ̀ kí irun ẹ̀ sọ́fù sọ́fù sọ́fù sọ́fù òun nìkan ló sì bẹ̀ kí irun yìí wà bẹ̀rẹ̀ ìkọ́ ọmọ so àìmọ̀kan ojúṣe ìmáàmù ni ìmáàmù ló ń de sọ pé ṣe dáadáa ni ìmáàmù sọ pé ìsáwù gẹ́gẹ́ bá nàbẹ̀tì mọ̀ sọ wọ́tàrọ́ so wala takhtalifu fatakhtalifa qulubukum alábìrin kúrú pé tẹ́ ẹ̀ bá tó dáadáa tẹ́ ẹ bá lọ tó gbẹgbẹgbọn ọkàn yìí náà ṣe gbẹgbẹgbọn síra inú ìwáyà mi àná sọ pé làtúnṣàwìn ìsìgbà kẹ́ ẹ máa tó sáfù yín kó máa gún régé àwọn làyò kọ́lé fánà lọ́wọ́ báyìí lẹ́kùn lóbi kù àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ó jẹ́ kí ọkàn yín kó rí gbọ̀ngbọ̀ngbọ̀n síra yín ọkàn yín ò ní line up sísá fún yín ò bá ti line up ojúṣe ìmáàmù ni kódà ànábì nígbà mi sallallahu alaihi wasallam yóò la àárín sáfù kọjá tí ó wò sọ́tún tí ó wò sósì nígbà míì ànábì sọ pé lágbájá bá ní kíyèsí gbogbo sáfù bá ní wo sáfù yẹn ṣé gbogbo ẹ ṣe ṣe dáadáa ànábì máa ń ṣe bẹ́ẹ̀ bèlè kọ́wọ́lì wà bèlè fẹ́ẹ̀lì wàyùkọ̀ wímùhùn bí tẹ́sù yàtì sòfófì wàyùkọ̀ ọmọtì im ó ní yòówá kìdù dáàlìkà àlẹ́ im wàyàtàwà wá yàtàwà àdà um aláàbùkọ̀ ọ̀làfàtìhà ìmọ̀ mọ̀ sọ̀rọ̀ fún wa yóò dẹ̀ jẹ́ wọn láyà pẹ̀lú wípé yóò lẹ́yìn tí ó da tẹ́ ẹ bá tó sá fún nípa dáadáa wọ́n yóò sọ wíhà bí yá di ì yóò fọwọ́ tó wọ́n ń lamu yá ń fa àdá àlèkà tó bá pé ọ̀rọ̀ rẹ̀ tó ń sọ kò bá ṣe wọ́n láǹfààní kàmákàánà nabiyuna muhammad sallallahu alaihi wa sallam wa imamuna wa kuduwatuna yẹfu alùhàzà gẹ́gẹ́ bá nàbí wa ṣe máa ń ṣe nìyẹn sallallahu alaihi wa sallam fa ani anas nínú hadith anas bin malik radiyallahu anhu àdànàbí yàtọ̀ nílá sálàm kọ́ọ̀là ó lànà bí sọ pé sáwù sọfún fàkàn ẹ tó sáfù yín kó dà fa iná tẹ̀sù yàtọ̀ sọ́fì títò sáfù míntámámí sọ̀là àti nínú tí ó jẹ́ kí irun ó pé ni. àdéhùn mustafakun alẹ́ wọlé bukhari min ikọ́ ọmọ ti sọ̀là àti nígbà míì min ikọ́ ọmọ ti sọ̀là àti ara gbígbèrò dúdú tán òun nínú ìwáyà abudawud abudawud gba wákàtí àbí sọ pé oríṣiríṣi fàkùn ẹ tó sá fún yín kó tight wàkọrìbó bẹ́yìn náà à ẹ jẹ́ kó súnmọ́ra wọn wàhádù bílẹ̀ ànáàkì ẹ jẹ́ kọ́rọ̀ sẹ́ẹ̀tì kéjìká kó sẹ́ẹ̀tì nínú hadith abdullahi bin umar bakana ananabiya sallallahu alaihi wa sallam kọ́ọ̀lá akimu sufufa ẹ tó sá fún asáfù ẹ tó sá kí èjìká yín kó sẹ́ẹ̀tì wàsúdùlẹ̀ kọlàlì gbogbo àlàfo tó bá sílẹ̀ ànábì òní ẹ̀dí wàlínú bí àìdí ikhwanikum ẹ sì jẹ́ kí àwọn ọmọ ìyá yín ẹ jẹ́ kán lẹ̀ mọ́ yín ẹ jẹ́ kí àárín yín kó lẹ̀ wala tadharu furujatin lish-shaytan ẹ má fi ààyè lẹ̀ fáwọn ṣàìtọ́n ẹ má fààyè lẹ̀ fáwọn ṣàìtọ́n. حي الفضاء النبي نلا أن صافي مقبا يلف الشيطان فإن الشيطان يدخل فيه من بين آل الصف النبي الشيطان ما هو عليه وصافه وقال النبي صلى الله عليه وسلم النبي ومن وصل الصف ẹni tó bá da sáfù pọ̀ wọ́n sọ́nà ọlọ́hùn ọlọ́run bó náà ó da òun náà pọ̀ mọ́ ìkẹyìn wàmọ̀ nkọ́tọ̀ àsọ̀fà ẹni tó bá jẹ́ sáfù kọ̀tọ́ àhùndọ̀ọ̀fù ọlọ́run ọmọ ògì kúrò níbi ìpè rẹ̀. láti sọ̀sọ̀rọ̀ ẹni bá jẹ́ sáfù ọlọ́run ọmọ ògì òun náà kúrò níbi ìpè ọlọ́run ẹni tó bá jẹ́ sáfù pọ̀ ọlọ́run náà ó dà pọ̀ mọ́ ìpè náà wọ́n fi sọ ayé ní nínú Bukhari عليه وسلم إذا أقيمت الصلاة كما تقول فأقبل علينا رسول الله وني أنبي وأدتك بوجهه يوفي سوى وقال أنبي سقي أقيموا صفوفكم تصافوا إلى دار وترسوا أجدكي تفنون لكم ولا وان إنه حديث النعمان بن بشير رضي الله عنه ولا نبي سقي sallallahu alayhi wa sallam yusawi sufufana ó dàbí ìmọ̀ tó sáfù wa ata àjà anẹ́mọ́ra yusawi bí alikina bí ìgbà téèyàn ń to ike omi kalẹ̀ báyìí nàbẹ́bí òtútù wa atarọ a anẹ akọni akọni nẹ ayẹwo anabi olùgbà ti ṣe tó máa kọ́rọ̀ ọjà ìyá ọmọ yìí fàkọ́ ọmọ anabi bá jáde jọ̀kan lọ́ba náà ata àká àdá yóò ká bírú ó ti fẹ́ ṣe aláwọ̀ tó bá rọ̀ fọ̀rọ̀ arọ́ tí náà ń bá àdìyàn olókùnrin alókùn náà sọdẹ́rùhù mínà sọ́fì ikùn rẹ̀ wá yọ jáde nínú sáfù fọkọ́ọ̀dà àdọ́bíwá ní ìbáradà bọ́ ìyẹ̀wò sí ọlọ́run làtúnṣáwó náà tó fún fọ́kùn nínú kẹrin tó sáfù kókó máa ṣe àwọn ọ̀dáyọ̀ kọ́lé fáná náà ọ̀hún máa ń náà ojú ìkan àbí ṣe ọlọ́run bá àbá fún ọ̀sán kọ́ má jẹ́ kí ojú yín kínú yín ó yọ síra yín ojú inú yín ọmọ bí inú inú inú bí yín ọmọ wà láàrin sísá fún yín ọba tí mo dúró dédé ó ní wàá da wàá ayé ló ṣẹlẹ̀ bàbá ní ilé nǹkan wàá ayé ló ń ṣẹlẹ̀ wàá ayé ló ṣẹlẹ̀ yìí ni. alábìlá sáwé sọfọfà lórí ẹni tí ò bá jẹ́ kí sáfó mọ̀ tó dédé à ń yọ kọ́ ọ ní fàlọ́ àhùbẹ́yìn náà kú lóbi hìm ọlọ́run ọba ó de ọkàn wọn síra wọn fàtẹ̀kítẹ́lì fún wùjá tí lọ́dọ̀rì im ọ̀rọ̀ wọn ò ní yíya wọn wọ́tẹ̀lì yìí wọn sọ léhìm àwọn tó yẹ kó sin wọn láǹfààní kò ní síbẹ̀ bí sábàbí ìkìtìláàfì im nítorí wípé wọ́n ti yapa síra wọn. ẹ pé ọ̀rọ̀ sáfù kì í ṣe nǹkan díẹ̀ àwọn onímọ̀ sọ wípé nínú tó lè bí unity láàrin àlèhùnmọ̀ yìí ó lè ká máa tó sáfù dáadáa nínú hadith albara ibnu عاصم رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يتخلل الصفة النبي الله عليه صافكو من ناحية إلى ناحية نقوبية نقوم فيمسه صدورنا النبي يفوق يفوق سيا يغبا بيبي أتنى فلوم بيسو فلوم صلى الله عليه وسلم ومناكبنا النبي يفوق يفوق سيكي كاواباي كيو بيسو فلوم wayakul bẹ́ẹ̀ ni yóò máa sọ pé látẹ̀kẹ́tẹ́lì fún ẹ má jẹ́ kó síra wọn fàtẹ̀kẹ́tẹ́lì fàkùlù òkùnkùn ọkàn yín náà síra wọn. ìmọ̀nù bàbá ṣèlú tó gba oní ànábì sallallahu alaihi wasallam yusawu sufufana ànábì máa tó sáfù wa ìdàkúmùnà lè sọ láti fẹ́ ìdàsítàwáyé náà kábàárọ̀ táwọn ibà pé àti sẹ́ẹ̀tì àti kù dáadáa ànábì sọ́la wọ́n tẹ̀ wá bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam so eléyìí ó ṣàfihàn ọ̀rọ̀ tó pọ̀ lọ́dọ̀ àṣẹ́kù sọ́la ìwòpè mí tó fi sọ wípé ojúṣe àwọn ìmáàmù nìkan tó sáfù káwa náà sì máa bínú sí wọn pẹ̀lú wípé ká máa sọ fún ọ pé mo ti ń to sáfù ńjọ́ kan rí tí bàbá kan sọ pé ẹ dákun ẹ máa kí ó lọ sáà tó sáfù ni kò gba báyẹn ìwọ ìmáàmù iṣẹ́ tó gbà nìyẹn kò gbọ́dọ̀ tó sáfù eléyìí nínú ojúṣe ìmáàmù nìyẹn nínú àwọn tó wá jẹ́ ojúṣe màmú orídìí ọ̀rọ̀ ni àlùmọ́há pátọ́tù alátẹ́sù yàtọ̀ sòfòfì àwa náà ó gbìyànjú láti jẹ́ kí sáfù wa náà ó tó dáadáa àwa tá a jẹ́ màmú ojúṣe tiwa náà nìyẹn tabawo nínú hadith abu rira ó ní ànábì wa sallallahu alaihi wasallam pé law ayé àdáàlù wà sọ́fìlì awùwàlì táwọn èèyàn bá mọ tí ń bẹ níbi ìrun pípé àti sáfù alákọ̀ọ́kọ́ ilé ìtàn máa ń bá àwọn ọmọ kéwú wí nítorí rẹ̀ pé wọ́n sí ní pé ẹ̀yin ọmọ kéwú ẹ̀yin ni àwòkọ́ṣe tó dáa tẹ́ ẹ̀ bá fi ní sí sáfù alákọ̀ọ́kọ́ ẹ gbọ́dọ̀ láwùjáre torí pé ìmọ̀lẹ̀ yín jókòó tì ẹ̀sìn lẹ́sìn fẹ́ fi ṣe ànábì sọlá sọ pé káláwé yẹn bá lọ sí bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ pípé ni láfi ní ẹ̀mẹ́jà sí mọ́ àti sáfù alákọ̀ọ́kọ́ ni súnmọ́ la mo yẹ́jìdù ilà ayẹ̀sẹ̀hìmù àlẹ́ i nàṣàhàm pé wọ́n rí ọ̀nà kan táwọn fi lè ráàyè níbi ìrún pípé àbí sáfù wájú òun ni pé káwọn dì fún fún ànábì ni wọn bá dì fún fún sábà mọ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ládàá ni wọn ò bá máa dì fún fún láti make sure wípé àwọn struggle láti nípìn níbẹ̀ so àwòjúṣe wa àwọn màmú mi pé ó dáa pọ̀ ká mọ́ sáfíwájú àmọ́ gbìyànjú pé káwọn náà láàyè lẹ̀ àyè sì kì pọ̀nyàn lé àáfàá ńlá wa dé wa ti wà ń sáfíwájú ustaasu dé o ti wà ń sáfíwájú ọ̀wà kó ń bẹ̀ fún wọn la ìsáárọ̀ sí i. لعبادته لا إثارة في عبادته nítorí pé ẹjẹ àgbàlagbà máa wá kó sáfù wájú fún yín ẹ̀yin wà bọ́ bẹ́ẹ̀ láà kò sínú nǹkan tá a fi mọ́ sàpọ́nlé yẹn torí pé ìbáàdà ni kò wà ní sáfù wájú nínú riwaya anabi sọ pé khayru sufufi rijali awwaluha èyí tó lóore jù ní sáfù àwọn ọkùnrin àkọ́kọ́ wa sharruha akhiruha èyí tó burú jù ní sáfù ẹ̀yìn ànábì ní àti musoffal muqaddam ẹ̀tẹ̀jẹta ẹ̀sáfù wájú ẹ̀tọ́sáfù kó dúró déédéé láti wájú thumma alladhi yalihi èyí tó tẹ̀lé náà ẹ̀jẹ̀ kó náà tó dáadáa fama kana min fali falyakun fi saffil mu'akhkhar bá dínkù ó bá tiẹ̀ bá sáfù ẹ̀jẹ̀ ó jẹ́ sáfù tó kẹ́yìn iná ni òfin jẹ́ kókò lọ́lá tó ti wájú ìṣòro ti wájú yìí nísìnyí ànábì ó wò ó ó kálukú tó wà gẹ́lẹ́ tó sọlá àlùfẹ́ inú hadith Abi Sa'id al-Khudri ó ní ànábì sallallahu alaihi wasallam ra'a fi ashabihi ta'akhura ànábì rí pé àwọn sàábí wọn ń sẹ́yìn wọn ò fi sáfúwájú ra'a qawman fi ma'akhkhar al-masjid ànábì wá rí ọkùnrin kan lẹ́yìn ní mọ́sáàsì faqala lahum taqaddamu ànábì ní ẹ̀sùn wájú fa atimmu bihi ẹjẹ́ àjọ kọ̀ǹpìlìtì ìrún táǹkì yìí wàlíyàtàmà bíkún mọ́nbàdàkùn ẹ jẹ́ kí àwọn tó wà lẹ́yìn yín káwọn náà máa wò yín ká máa kírun bẹ́ẹ̀ sí ń kì í àlẹ́bí ni láyàzá ló kọ́ ọmú yàtà akọrún àwọn èèyàn kan ò ní yẹ̀ wọn ò ní tó lẹ́yìn tí ó máa lọ tò sẹ́yìn hátà yóò áhẹ́rọ̀ ọ̀hún lọ́ọ̀hún títí tí ọlọ́ọ̀ba náà yóò fi sọ wọ́n di ẹni ẹ̀yìn so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fi jẹ́ pé ọwọ́ ara wọn náà ti sọra wọn dẹni ẹ̀yìn àlẹ́bí mi sọ̀rọ̀ máa tọ́lá àwọn èèyàn òní lè òní kò lè túmọ̀ tó sẹ́yìn tọ́lá wà ti fún yóò sọ wọ́n dẹni ẹ̀yìn ẹni ẹ̀yìn tẹ́lómìn bára rẹ̀ torí pé ẹ̀yìn náà mi máa lọ tó sí òun ló fọwọ́ ara rẹ̀ ló fi júwèé ibi tó fẹ́ wà ọlọ́kùnrin rẹ̀ ló fẹnu ara rẹ̀ pé èkó aha so abiola ọba Allah subhanahu wa ta'ala wíyá tá àǹfààní bá tún wà fún wa lọ́la àwọn sọfahàt bíi mélòó kan tó kù yàní nàmúrò bíi yàní mọ̀rọ̀ sàhábù bi'idhnillahi ta'ala abiola ọba Allah subhanahu wa ta'ala eléyìí tí a ṣe kó fún wa ní ẹ̀san rẹ̀ láyé ń bí ní kọ̀rọ̀ àti gbangba kìíyàmọ́ wa sallallahu وصحبه وسلم أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته نعم nínú ìlànà ìtara tó bá jẹ́ pé ọlọ́run bá kára pé àwẹ̀ ó bẹ̀rẹ̀ lọ́la a máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ti sàárì a máa gbọ́ ní dédé aago márùn-ún ọkọjá ogún ìṣẹ́jú eh, a sì mọ gbọ́ di aago márùn-ún ó five twenty to five fifty ó náà ni wa ó máa jẹ́ bíi nílá ìtàhálà bíi nílá ìtàhálà àwọn wa yòókù náà ó intact àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala okun àti agbára ọlọ́run kó mọ́sá fún wa kó lè jẹ́ kí a bá níbi tí yóò ti lérè àfẹ́lẹ́ náà bẹ náà fún gbogbo àwọn àfáà tó ń pèpè sẹ́sìn tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́kàn ọ̀jọ̀kan ní gbogbo àsìkò àbí ọlọ́run bá Allah subhanahu kó dẹ́kun kó gbà á lọ́wọ́ wa kó sì jẹ́ ká bá níbi tí ó ti ṣe wala banun illa man ata Allah أقول ما تسمعون أقول ما تسمعون أستغفر لي ولكم من كل ذنب إنه هو الغفار والسلام عليكم ورحمة الله وبركاته